ẹ̀yin èèyàn mi mo kì yín orí ètò ẹgbà yí ẹ̀wò ẹ bá wa dá sí láwa o ó ní fídíò kan tí mo fẹ́ kẹ́ jẹ́ kájọ wò bàbá lẹ́kìtì ni wọ́n lọ ṣe interview fún ọba kan ní ìlú ìkẹrẹ èkìtì ọba yìí sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú fídíò yìí tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tá à ń fèsì lọ́wọ́ ní orílẹ̀-èdè nàìjíríà ní pàápàá jùlọ bí wọ́n ṣe sọ àṣẹ nù bí wọ́n ṣe sọ agbára wọn nù gẹ́gẹ́ bí ọba bàbá yìí fẹnubà gbogbo ẹ o ẹ̀yin èèyàn mi ẹ bá mi farabalẹ̀ kẹ́ bá mi wo fídíò tí mo fẹ́ mú wá yìí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé ẹ̀yin lẹ́lẹ̀tò gbogbo nǹkan tá fi ìdí tá fi ń mú ètò yìí wá kò ju wípé ká lè túbọ̀ máa lajú àwọn ènìyàn wa kí àwọn aláìmọ̀kan kí wọ́n lè mọ tó ń lọ nípa fífi kọ́mẹ́ǹtì yín sí abẹ́ comment section ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ dáadáa ẹ bá mi wo fídíò yìí. orúkọ mi ni His Royal Majesty ọba Abdulganiyu Ayọ̀délé Ọbásanjì olùkẹrẹ tìlú Ìkẹrẹ ní odò ọjà. ní odò ọjà ní ìpínlẹ̀ wo nìyẹn sá o. ní ìpínlẹ̀ Èkìtì Èkìtì state Nigeria. ẹ ṣe gan sa ohun tí a torí ẹ̀ wá sí ọ̀dọ̀ yín sá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ti sọnù Nàìjíríà dẹ̀ ti kó ìtàn kúrò nílẹ̀ pé wọn ò fẹ́ kí àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wa kàn mọ bí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ti ṣe àṣà Yorùbá sáà ń pè ní àṣà ní ilẹ̀ Yorùbá sáà àṣà ni àwọn ohun abínibí àwọn ohun abíniṣe àwọn ohun tí ó ti wà nínú wa láti ìpilẹ̀ṣẹ̀ títí tá a fi ń dàgbà àwọn ìṣe wa àwọn nǹkan tí àwọn bàbá wa ti ń gbé ṣe tí wọ́n fi bí wa tá a bá lọ́wọ́ wọn àwọn kan ní àṣà àti àwọn bí a ṣe ń lo ìgbà sí bí a ṣe ń lo ayé sí èyí ló fà á tí àṣà oníkálukú fi yàtọ̀ bá a ṣe ń gbègbè ayé ńlẹ̀ Yorùbá ó yàtọ̀ sí bá a ṣe ń gbègbè ayé ńlẹ̀ Ìgbò ó yàtọ̀ sí bá a ṣe ń gbègbè ayé ńlẹ̀ Haúsá nítorí pé àṣà wa yàtọ̀ sí ara wọn. kábíyèsí bò ni àwọn bàbá wa ìgbani ṣe ń ṣe ètò òlú ṣé wọn á kàn dédé oníkálukú kan ṣe bó ṣe wù wọn ni a ṣà ní kankan tí tá a bá ń lẹ̀ tí àwọn ọmọdé òní lè sọ wípé òkè sà. àwọn bàbá wa Ifá eh, ni atọ́nà wọn. Ifá ni atọ́nà wọn. bẹ́ẹ̀ni tí mo fi ṣe títí sì di èní ah. ní ìgbà kan rí kò sí ẹ̀sìn sí christianity kò sí islam ní ìgbà wáṣẹ̀ yìí ifá ni ohun tí àwọn bàbá wa ń lò láti máa fi ṣe atọ́kùn àti atúlùtò fún wọn tó bá ní ohunkóhun tó fẹ́ ṣe kí wọ́n tó ṣe wọn àti wá ifá wọn ti béèrè lọ́wọ́ àfẹ́ṣe báyìí báwo ló ṣe máa rí sí ohunkóhun tó bá fẹ́ ṣe afẹ́jọba ni o a fẹ́ jẹ̀jòyè ni o a fẹ́ ṣètò kan nílùú ni o Ifá ló dàbí atọ́nà táwọn bàbá wa ń lò láti ìgbà ìwáṣẹ̀ wa òun náà ládẹ̀ ṣì ń lò láwọn tó bá jẹ́ real traditional obas. sir ipa wo ni ọba ń kó ní ìgbé ayé Yorùbá ṣé a lè pe ọba ní olórí ìlú tàbí amúgbálẹ́gbẹ̀ẹ́ olórí ìlú. ní ìgbà ìwáṣẹ̀ bí mo ṣe wí lẹ́ẹ̀kan ọba ni ọba lórí ohun gbogbo nínú ìlú. ọba ló ba lórí ohun gbogbo. ọ̀dọ̀ ọba ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ọba náà ló pè sí nígbà kan nígbà tí ayé yìí bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó tó àkókò kan tí àwọn òyìnbó dé tí wọ́n fi àṣà tiwọn àti ìṣe wọn tí wọ́n ń gbé borí àṣà àti ìṣe tiwa èyí ló sọ ọba di amúgbálẹ́gbẹ̀ẹ́ olórí ìlú. dáàdi kábíyèsí ń tẹ̀ ń sọ fún wa ni wípé ọba ló ní ìlú àṣà aláṣà tá a gbà mọ́ra ló sọ àwọn tó ní nǹkan di amúgbálẹ́gbẹ̀ẹ́. Hmm. nítorí tọ́ba bá ti pàṣẹ tẹ́lẹ̀ kò sáṣẹ mi lẹ́yìn. tọ́ba bá ti pàṣẹ kò sáṣẹ mi. kò sí àṣẹ lẹ́nu ẹnu ọba làṣẹ pẹ́ sí tó bá dẹ̀ ti wí lẹ́yìn ọlọ́run ọba ni. kábíyèsí ẹ má bèrè sá ẹ ní ọba ló ní ìlú ló ní àṣẹ kí a tó gba àwọn àjòjì àṣà ṣùgbọ́n ní ara àwọn àjòjì tẹ́ ẹ sọ yẹ ní ilẹ̀ eh, British ti today sà kò sí tí ìjọba wọn máa ṣe tí ò bá dé ọ̀dọ̀ ọba títí wọn kò ní ṣeé ṣe ẹ ó dùn mí mi ò rántí orúkọ tí mo fẹ́ dà yìí ìkànnì àwọn òyìnbó tó kọ́kọ́ wá bí wá wá ṣàṣojú àwọn òyìnbó ní nàìjíríà bí ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ̀rù ń tọ́lọ́run ṣe fún wa gẹ́gẹ́ bí ẹ̀dá ó bà wọ́n. ẹ̀rù ń tọ́lọ́run ṣe fún wa. bẹ́ẹ̀ ni ó ń bà wọ́n gẹ́gẹ́ bí àwọn adúláwọ̀ pé á tàn wọ̀nyí tó bá lọ bí wọ́n ṣe ń lọ yìí bọ́lọ́run ṣe dáhùn yìí àwọn ló máa dúró ní gbogbo àgbáyé o kí ni a wá lè ṣe báyìí tá a lè fi mú wọn wá sí abẹ́ wa mi ò rántí orúkọ ìlú tí mo fẹ́ sọ ìmọ̀ rántí orúkọ ìbí aká tó ṣe ọ̀rọ̀ ìtàn ó ní ká gba ìṣe wọn àti àṣà wọn lọ́wọ́ wọn ìṣe wọn àti àṣà wọn ká wá fi àṣà àti ìṣe tiwa ká fi lé wọn lọ́wọ́ ká wá sọ di ohun tó dán jù níwájú wọn ó bá ti lè gbà á tán gba àṣà tiwọn tán gba ìṣe tiwọn tán gba ẹ̀sìn tiwọn olùmọ̀ àìsí fún wọn láti ká lè jẹ olùdarí fún adúláwọ̀ so bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìdí nìyẹn àwọn fúnra wọn mọ rírì ọba nígbà tó ń fẹ́ bẹ̀rẹ̀ ara àwọn ọba yẹn náà ti bẹ̀rẹ̀ yẹn náà bẹ̀rẹ̀ tó ń pè ní direct rule hmm. ọwọ́ àwọn ọba yẹn ni wọ́n ń bá àwọn náà ń tì sí ará ìlú wọn báyìí nìkan tá a fẹ́ kẹ́ bá wa sọ fún báyìí láti nìkan tá a fẹ́ kọ́ ṣe àwọn ọba yẹn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í lò ṣùgbọ́n ó ṣe láàánú pé nígbà yẹn ojú wa ò là tó bó ṣe yẹ kó là tó ká mọ̀ wípé àwọn ọmọ ìwà fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ ni. wọ́n wá sọ àṣà títí wa dé. bẹ́ẹ̀ni ní ìsìn nígbà tí ojú wa tó bẹ̀rẹ̀ sí yé wa àwa náà tún ti ń ta àṣà wa padà fún wọn sìn pẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn sì báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí gba àṣà tiwa tó bá máa tó sẹ́ńtúrì míì àwa la tún máa fi àṣà tiwa borí gbogbo ìtàn kó wa bá wa tó kó wa sí gbogbo rògbòdìyàn àìnísinmi àìnílọsíwájú àìnífọkànbalẹ̀ mọ́ ilẹ̀ adúláwọ̀. kábíyèsí nínú àṣà ìjọ tọ̀nà kí olóṣèlú máa fi ọba jẹ ní ìlú sá ṣé inú àṣà yorùbá ló wà. mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan pé nígbà tí àwọn òyìnbó kó ara wọn dé ni wọ́n twist tí wọ́n bẹ̀rẹ̀ ìjọba. E tán bẹ̀rẹ̀ sí fi àwọn ọba ṣe kùríà sáwọn èèyàn wọn táwọn wá jẹ́ olórí the same thing yẹn ni wọ́n transit sí táwa lẹ́nu táwọn olóṣèlú tó fi wá ń di wípé àwọn ló ń control nígbà tí wọ́n lè ti ń control ó ti dé stake tó ti sọ ní àlè ọba di civil servant tí n bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ gbàgbé táwọn kan bá ń bú ọba ẹ̀ẹ́dá politics nǹkan tó lóṣèlú bá ti ṣe náà ṣe wọn lẹ́nu ọ̀rọ̀ ẹ̀jọ̀ ṣùgbọ́n ìbò sọ pé who pays the piper dictates the tune. Hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wọn ò ní nǹkan míì tán gbọ́kànlé bí sálárì tó ń tọwọ́ ìjọba jáde ẹni tó ń sanwó oṣù fún ẹ ọ̀gá aṣẹ́ ẹ. òun èèyàn. tó bá ti wí náà ni <laughs> àfiwọ́n tó bá rọ́wọ́ ara ẹ tó lè fi kì í bàbọ̀. so the same way báwo òyìnbó yẹn ṣe pattern tó ń gbé wọlé máa ṣe lórí yẹn náà lọ transit sáwọn ìjọba nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fún wa ní independence òun ló fi di wípé àwọn olóṣèlú wa di alágbára ju ibùdó tọ́ba ò bá dájá kánsílẹ̀ ọ̀gá alágbára jọba lọ láti gbé wa. nínú àṣà wa bí ẹ ṣe ṣàlàyé fún wa ni pé ọba ló lórí àṣà àwọn àwọn ọba kan tó jáde léni tán da orí àṣà Yorùbá kodò tán sọ pé àwọn àwọn ọba ẹlẹ́bọ ni wọ́n. Eh. kì í kì í kì í kì í ṣe gbogbo èèyàn tó wọṣọ tó fi gùn sójú hmm. tó wọ aago tó wọ bàtà kọ́ lórí ẹ̀ pé. kábíyèsí. àwọn kan wà tí wọ́n wọṣọ tí wọ́n wọ bàtà tí wọ́n ń lọ́mà ṣùgbọ́n tán kù kí ọpọlọ wọn ó pé ní ti èmi o ọba kọ́ ba nílẹ̀ Yorùbá tó bá ní òun fẹ́ẹ́ pa àṣà àti ìṣe òun fẹ́ẹ́ ló ń bàjẹ́ ó yẹ kán lọ examine ẹ̀ ní psychiatric torí ní ilẹ̀ Yorùbá ṣe wà lẹ́nu mi ò tí ì gbọ́ ìgbà tí wọ́n fẹ́ẹ́ fi ọba jẹ tó ń gbé Kùránì àti báyìí tó ń fi fọba jẹ. mo fẹ́ kẹ́ ẹ túbẹ̀ ẹ sọ sá. títí ṣìdè nínú ilẹ̀ Yorùbá sẹ́ẹ̀ mi ò tí ì gbọ́ kí wọ́n fẹ́ẹ́ fi ọba kan jẹ kí wọ́n wá lọ gbé Kùránì àti báyìí ló fi ṣe ètò tó fi fi jẹ oyè ní ti gbọ́ bẹ́ẹ̀ so ẹni tí orí ẹ bá pé wọ́n ní ọ̀nà tá a bá bà gúngi òun náà là ń gbà sọ kalẹ̀ kà má bà kán lápá ìṣẹ̀ṣe culture tradition ni process tó fi ascend the throne ọbaṣip tó bá mọ̀ pé kò kò wá okay o ò lẹ́tọ̀ọ́ láti lọ gba ipò ọba torí o ti mọ̀ pé wà pass through that culture and tradition ìṣẹ̀ṣe àti àṣà yìí so tó bá ṣe wà pass through ẹ̀ tán tó wá jọba tán tó wá ní tó pass through tó fi dépò yẹn pé ìlànà mi onílànà mi wọ́n fún ẹ nìyẹn dàbọ̀ onílànà lẹ́nu yẹn fúnra bí ẹ kọ́ lọ yìí dàbí pray ni. Yorùbá máa ń sọ wípé ọba ni aṣojú àṣà ṣé lóòótọ́ bẹ́ẹ̀ ni sà mo sọnù ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan kó yé yín clearly mo ní tó bá fẹ́ jọba ọ̀nà àṣà àti ìṣe náà fi máa fi ẹ́ jọba culture and tradition mi ò tí ì rọ́bà tó ń fẹ́ jẹ ní mo sì sọ pé tẹ́bá dẹ̀ nílùú kẹ́gbẹ́ mọ̀ tó yẹ pé bíbélì àti kùránì náà lọ gbé wá wọ́n ní ó yá o àfẹ́jọba ìlú yìí wọ́n á lọ pẹ̀bí ṣé bíbélì àti kùránì náà lọ ń kà mẹ́. <laughs> rárá kábíyèsí. tó bá fẹ́ yan ọba kí náà lè yẹ. Ifá. Ifá ni ṣé bíbélì ni Ifá ni. olúwo lòun ti kó gbogbo ẹ̀ dànù pé aṣojú ọlọ́run lòun sà. mo ti sọ nínú ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan ọba tó bá ti sọ bẹ́ẹ̀ kan lọ yẹ ọpọlọ ẹ̀ wò tó o bá ti sọ pé nǹkan tó o lò láti dé ipò kan pé ìranù ni oníranù lẹ́nu yẹn ojú ẹ̀ fọ́ ọpọlọ ẹ̀ dé etí ẹ̀ di nígbà tó fẹ́ lọ sípò yẹn tí o mọ̀ wípé ìlànà ìṣẹ̀ṣe culture tradition lòun máa gbà dé ipò yẹn kò yẹ kó lọbẹ̀ náà kò yẹ kó lọbẹ̀ rárá gbọ́dọ̀ fẹ́ káràntì kínní kan títí ṣìdí èmi ìwé ìjọba ẹjọ́ kí ni máa ń pe ọba mẹ́. ọba. traditional ruler. traditional ruler. àbí traditional ruler kọ́ ló náà gbé ni. bẹ́ẹ̀ ni sá. ṣé pastor ruler náà gbé. no. ṣé imam ruler náà gbé. no then sẹ́ni tó bá ti sọ pé kò sọ́nà ń bẹ̀ kẹ́ lọ gbé lọ sí psychiatric kẹ́ lọ yẹ̀wò sí pàṣẹ́bísídì e so ọ̀rọ̀ ẹnìyẹn ò lè yà mí lẹ́nu púpọ̀ ẹ̀tẹ́ dárúkọ yẹn kò lè yà mí lẹ́nu púpọ̀ torí recently mo rí tó ń gbé káàkiri lórí íńtánẹ́ẹ̀tì ọba àlú tó gbé igbó dání tó ń ṣe so I think that has answered the question. ipò tí Yorùbá wà sá. kò sí bó ṣe ẹkọ bá dọ̀tí dọ̀tí kó kó kó wìwà àìnífura àìnífarabalẹ̀ àìbìkítà àìbìkítà títí gan fídíò ẹ̀ níbi tó ti ń tó ti ń ṣe igbó lọ́wọ́ so irú ọba bẹ́ẹ̀ ó yẹ ká wò ó eléyìí túbọ̀ yẹ jẹ́ ká wá ọmọ Oòduà wọn mọ káàrọ̀ òjìrè mọ̀ fún pé tá a bá fẹ́ fi ní ìjọba ẹ jẹ́ àgbà ọ̀nà tó tọ́ àti tó yẹ torí tẹ́ ẹni ká fi jọba ń tá a fi ẹ́ fi jọba fún ni pé kó wá bá wa gáìdì àṣà àti ìṣe wa so kó má dàbí ẹgbẹ́ security tá a gbà sílé lórí ọ̀bọ wa pariwo situation tí Yorùbá wà lóde òní sá bóyá lẹ ṣe rí sísá. a ah, sì níbi ẹ̀ka wà. lọ́nà wo ni sá. nígbà tí Nàìjíríà bẹ̀rẹ̀ Yorùbá ni leading figure. Leading figures. Yeah. A lot of things ló jẹ́ pé ilẹ̀ Yorùbá ló ti jáde. Tẹlifíṣàn ni o, rédíò ni o, àwọn alákọ̀ọ́kọ́ láwọn nǹkan stories tó lọ sókè tó lọ sókè láyé àwọn kọ̀ọ̀kọ́ ọ̀sẹ̀ láyé àwọn kọ̀ọ̀kọ́. Níbi ìwé kíkà, nínú àgbáyé lápapọ̀, àwọn ọmọ Yorùbá ni. Ṣùgbọ́n nítorí pé a ti da ẹyẹ lépọ̀ mádìyẹ jẹ́ ká mọ elébú kò jẹ́ ká mọ adìẹ mọ́ nítòótọ́ ìbáṣepọ̀ gbogbo wa papọ̀ gẹ́gẹ́ bí nàìjíríà strength ló yẹ kó jẹ́ fún wa numbers strength agbára ló yẹ ká fi ní ṣùgbọ́n èyí tó yẹ ká fi ní agbára ó ti fa ìlọ́tọ̀ fífa sẹ́yìn bá ọmọ yorùbá lọ́dọ̀ tèmi. ní ìbáṣepọ̀ wáyé. bẹ́ẹ̀ ni ẹ ló fa ìfàsẹ́yìn bá ọmọ Yorùbá. nítorí eléyìí tó fi yẹ kó ní kálukú máa lọ ní pèsè tiẹ̀ báwa ṣe bẹ̀rẹ̀ àwọn nǹkan mèremère tá a bẹ̀rẹ̀ nígbà tí ìjọba nàìjíríà bẹ̀rẹ̀ ṣé ló yẹ kó ní kálukú náà máa lọ níbi bágbára tiẹ̀ bá ṣe gbé mọ́ ṣùgbọ́n nítorí àsopọ̀ bàìfọ́ọ̀sì yẹn ó ti di pé kélé yìí máa fawọ́ àgbo tìbí sẹ́yìn kélé yìí náà máa fawọ́ àgbo tìbí sẹ́yìn ká máa wúra wa bí ṣe ló yẹ ká máa rìn at the same level wavelength at the same level which is not supposed to be so ó ti mú ìfàsẹ́yìn díẹ̀ bá wa nílẹ̀ Yorùbá. kábíyèsí ní around bíi oṣù kẹta nǹkan kan ṣẹlẹ̀ lẹ́kìtì ń bí báyìí orí adé méjì akadede ikú wọn lọ́dọ̀ àwọn agbésùmọ̀bí kí lẹ lè sọ sí yẹsà. àwọn méjèèjì èèyàn mi gidi ni wọn. ní kábíyèsí méjèèjì tó dé. bẹ́ẹ̀ni a week sita táà tọrọ yẹn ṣẹlẹ̀ wọn sì wá sọ́dọ̀ mi bí. kábíyèsí àmọ́ gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan a gbúdọ̀ ju àṣà wa nù a gbúdọ̀ ju ìṣe wa nù ẹni tó ṣe kẹta wọn síbẹ̀ èèyàn mi náà ni àsomọ́ra wa ṣùgbọ́n tẹ́run bá yí tó tẹ́run kí làbẹ́ nọ́mà nọ́mà làbẹ́ ṣùgbọ́n ẹnìkan ṣe kẹta wọn síbẹ̀. Hmm. láyé ń gbàtáyé jẹ́ ayé. Mm tí a kó àṣà wa ti tá a kó ìṣe wa ti ó lè yìnbọn sọ́bà ọ̀rọ̀ ìfẹ́ yìnbọn sí ilé arí méjì á lè bàìbàì. kábíyèsí. àyà ọ̀rọ̀ burúkú ẹ̀ bọ́kúnlé ó dáa kéèyàn ṣẹ̀sì tó ṣùgbọ́n wọ́n kọrin kan ládùn èkìtì wọ́n ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ká wí ká mọ́ṣáde òru lálọ́lé èkìtì o hmm. ẹ̀sìn tá a gbà nǹkan abínibí ẹ lọ́wọ́ ẹ ẹ̀sìn ìtànjẹ ni tó fi bí ẹ tó fi wò ẹ dàgbà ọ̀gá mi kábíyèsí láyé àtijọ́ nígbà tí ó ṣẹ̀sìn àwọn bàbá wa lò one eighty years. Hmm. one eighty years. bẹ́ẹ̀ ni sà wọ́n lò one twenty wọ́n lò one thirty tí ẹ bá wà ní eighty wọn ní oògùn tí ìgbà kó dàgbà ó ti ó dàgbà ó ti bọ́ sápà gan láti gbà bí nǹkan kan ló ń ṣe bí wọn kàbáyébù wọn kàkúrà nígbà yẹn ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ tiwa tó jẹ́ nǹkan ṣẹ̀ṣẹ̀ wa nǹkan bínibí wa ni wọ́n ń lò tí bá lọ fún yẹn ẹ lè má believe mi wọ́n lè rí ọdún kan tí mi ò kí ló panadol mi ṣe wáyé kábíyèsí o. láti bẹ̀rẹ̀ títí ló kan ọdún kan mo lè ka ìwé yẹn tí mi ò lò panadol ọlọ́run gbòòrò fọlọ́run ṣẹlẹ̀ rí ṣùgbọ́n kúrò hmm. lórí gòtè méjì àìmọ́lọ́kùnrin lórí tẹ kábíyèsí kábíyèsí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yóò bani nínú jẹ́ tẹ́kọ̀ọ́ ní ọ̀sẹ̀ kan mi ò lè jáde kúrò nílé mi bad omen ni. Hmm gbà dúpẹ́ fún gọ́ọ̀nà tani ó kù gèrè sí bó tó dẹ̀ yẹ ní ṣíṣe láti kékeré ẹ̀ má fa àkùfà nǹkan burúkú bá wa lẹ́kìtì mo sáré sí ọkùnrin takuntakun gómìnà wa àdúgbẹ́ so nǹkan burúkú gbà ní ọlọ́run jẹ́ ká rí rẹ̀ wọ́n ó dẹ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa sì ń tán ń tara àwọn jẹ tẹ́lẹ̀ wọ́n ti lọ lé ṣèlú ẹ̀ kọ́ mọ̀ lọ jẹ̀bi mẹ́rin kan ló kú òun bẹ́ẹ̀ tí nǹkan kan ò tí nǹkan kan ò ṣe tán ìyàn tó lẹ̀ ń lọ pẹ̀lú nílẹ̀ yẹn ọlọ́kùn dààmú ẹ̀ wá. kábíyèsí ẹ̀ẹ́ tí máa fi parí ẹ̀ torí nínú ọ̀rọ̀ tẹ́ sọ kábíyèsí ẹ ti sọ pé ipò tí Yorùbá wà kọ́ ló yẹ ká wà gẹ́gẹ́ bí aṣíwájú nígbà kan rí àti wá dèrò ẹ̀yìn sí. àwọn yẹ kó máa lé wa àwọn àjọ ń compete. àtẹ̀jù wa lọ́tọ́ ní sọ fún wa pé àwọn làwọn ní ilẹ̀ so pé torí ẹ̀ láti lè ṣe ohun tó bá wù wọ́n lórí ilẹ̀ wa lẹ́nu ọ̀sẹ̀ tá a lò ọmọ Ìgbò kan gbé ọ̀rọ̀ kan jáde ní Canada pé òun máa start la òun máa bẹ̀rẹ̀ sí pọ́ìsì ọmọ ọmọ Yorùbá náà lórí ilẹ̀ wa ni o the problem ta ni pé àwọn làwọn lè kó Yorùbá ló lè kó sà kí lè kí lè àmọ̀ràn tẹ́ ẹ gba ọmọ Yorùbá torí àwọn bàbá wa ń tá a bá wọn ni pé àwọn bàbá wa ni ká lè jòdè kán dìde kó lórí ibùsùn fún àlejò ṣé kìí ṣe ojú rere ìgbàlejò yẹn ló ń kó bá ìran Yorùbá dèní tí wọ́n fẹ́ Fúlàní ń fà wá lẹ́sẹ̀ ọ̀tún Ìgbò ń fà wá lẹ́sẹ̀ òsì lórí ilẹ̀ wa sà àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn ọba gẹ́gẹ́ bíi titi yín sà tó jẹ́ pé wọ́n sì ń ta ilẹ̀ Yorùbá ilẹ̀ abínibí wọn fún àjòjì àmọ̀ràn wo lẹ fẹ́ gba ọmọ Yorùbá náà sà. ká jẹ́ nàìjíríà yorùbá ni wá. ká jẹ́ nàìjíríà yorùbá ni wá. so bá a ti ẹ̀jọ̀ ń jẹ́ yorùbá lápapọ̀ ìyẹn ò ká má dára tiwa mọ̀ wípé yorùbá ni wá àṣà wa ìṣe wa ó yàtọ̀ sí àwọn yòókù. àwọn big countries in the world today ṣàṣà ní cabinet wọn tí ò sọ ọmọ yorùbá bẹ́ẹ̀ hmm. jẹ lọ sí ló fa ogun tẹ́ ń sọ yìí àwọn ọ̀dà pìtù tá a bá kọ tá a bá jọ ń jẹ́ ìlú nàìjíríà pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń jẹ́ lọ́sọ̀ ọmọ yorùbá space tower fi move developmentally ó wà faster tí o bá ṣe ìfàsẹ́yìn àkójọpọ̀ wa ó ń jẹ́ kí wọ́n máa jẹ́ lọ́sọ̀ wa déédéé ọ̀rọ̀ tó bìnrin kátà náà ẹ̀ mú kàn sí mi ò tí ì mi ò fẹ́ sọ̀rọ̀ nípa kàtí mi ò bá ì tí ì rí deep down the team of the actual interview to grant ọmọọgbọ jẹlọsí lèmi kà sí kò pọ́sibù kí ibo ní àwọn ló ní èkó láti sọ èdè ibo lẹ́kọ́ èdè yorùbá làgbọ́ tí wọ́n ń sọ nílùú èkó but like I said ọlọ́run kẹwàá lẹ yorùbá ṣé sí ìlàfẹ́ lọ́lọ́run fi kẹwàá ni ṣé brain ọlọ́run ò fi kẹ́ wa ni ṣé dressing style wa ọlọ́run ò fi kẹ́ wa ni ọlọ́run kẹ́ wa púpọ̀ ó lè mú kí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa jealous wa ló túbọ̀ fa ọ̀pọ̀lọpọ̀ tí ó ń ṣẹlẹ̀ tá à ń rí wọ̀nyí. ọ̀nà àbáyọ sá. ọ̀nà àbáyọ tí èmi wò ni pé mo sọ kékeré kan lẹ́ẹ̀kan mo ní. our togetherness would have been a plus for us in Nigeria. Àdúrà àwọn ọlọ́pọ̀lọ́ tó wà bí àdúrà àwọn ọmọ ní ìmọ̀ ìjìnlẹ̀ tó wà bí pẹ̀lú gbogbo tọ́lọ̀ ń ṣe fún wa ní dáadáa gold ní everything ní gbogbo kọ́lọ́lọ́ fi kẹ́ wá. Ṣùgbọ́n nítorí tí mo wí ìjẹ lọ sí pé à ń jẹ́ lọ sí ara wa àjẹkóníkálukú rìn bó ṣe yẹ kó rìn ọ̀nà àbáyọ tèmi rí mbẹ̀ ni pé tí nàìjíríà bó ṣe wà ó yẹ ká ní fọmáàtì tá a gba oníkálukú láàyè láti develop ní bẹ́ẹ̀sì tiẹ̀ àwọn àṣà àtiṣe tilẹ̀ Ìgbò àmọ́ kò ti tiwa bí káwọn ní opportunity láti máa ṣe é nínú nàìjíríà. No èyí táwọn òyìnbó tó tán pè ní confederation àwa yorùbá káwa náà máa lọ ní pèsè tiwa gbogbo ohun tí ó wù wá tí ò wù àwọn àwa lè máa ṣe lọ àwọn haúsá sọ wọn fẹ́ ṣàríà àwa ò fẹ́ ṣàríà so kírú àyẹ̀wò yẹn bá wà ní nàìjíríà wò lápẹlẹ very good developed tí a bá wá rí pé àyè ò bá Russia ló papọ̀ jù tẹ́lẹ̀ they are now apart. kó ní kálukú ló máa dórúkọ bàbá ẹ̀. tí àyè ò bá ti gbà wá láti ká lè ká ní bá fẹ́ nínú nàìjíríà nàìjíríà kò sí tó burú bẹ̀rẹ̀ fọkàn kálukú jókòó sílẹ̀ bàbá kó lè máa ṣe bí a ṣe bí bá a ṣe tọ́. ẹ ṣe kábíyèsí o. kábíyèsí o. population population Yorùbá ó ju a lot of countries. Population Igbo would do the lot of countries. Population Hausa would do thousands of countries. Hmm. Tó ní kálukú bá wà tó mọ̀ pé ah, ilé bàbá mi ni ìjọba jẹ́ kálukú àfọwọ́bùlé wọn dára. But I prefer a confederated state for Nigeria where every tribe will be able to do things according to their traditions, culture. But tí àyè yẹ ò bá sí. Tí àyè ò bá wá gbà á tí ìbájọpọ̀ yẹn òyìnbó tó sọ wá pọ̀ hundred years lèmi gbọ́ kí wọ́n sọ pé after hundred years àtúnlè dóko kátó dodoro ṣàtúrò àtúnpè àtúntò èrò wa pa nípa ìbágbépọ̀ wa so we can call such gbogbo tribes dóko bóyá báwo la tó ti fẹ́ ṣe ìbágbépọ̀ wa yìí àtúbọ̀ rọ̀ wá lọ́rùn so táyé yẹn bá ti wà yes the jazz group táyé yẹn ò bá wá sí. Si, kò tá à ń yìnbọn léra wa kiri kò tá à ń para wa we can sit down and talk yeah. I don't want to continue in this, uh, this federation I want to continue in this federation then the decision will be taken Then everybody will be able to move forward. ẹ ṣeun kábíyèsí ìmọ̀ràn ayé fún gbogbo ọmọ ìkẹrẹ pátápátápátá. Eh? ìmọ̀ràn mi fún gbogbo ọmọ ìkẹrẹ pátápátá ni wípé máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà táyì máa ń yọ̀ opportunity láti sọ bàbá ìkẹrẹ olófin jẹ́ olùkẹrẹ ọmọ yorùbá tó bá gbọ́ yorùbá mọ ìtumọ̀ olú ẹni àkọ́kọ́ ló ń jẹ́ lù olú the leader the father the number one ìmọ̀ràn mi fún ọmọ kan ni wípé ìṣọ̀kan ń important mo máa ń sọ anywhere tí mo dé confidence láti sọ. So gbogbo iyọ̀ tó wà nílùú Ìkẹrẹ yìí gbogbo àlejò tó wà nílùú Ìkẹrẹ yìí gbogbo ìlú tó wá tẹ̀dó sí Ìkẹrẹ yìí èmi Ìkẹrẹ ni mo gbà wọ́n lálejò sínú ìlú yìí èmi ni landlord gbogbo wọn even the ogoga of Ìkẹrẹ èmi ni landlord wẹ̀ ìjọ onílé ń fẹ́ kílẹ̀ òun dàrú. no òdòdì. kí gbogbo wa fira wa ṣọ̀kan ká fi ẹlẹ́yàmẹ̀yà lẹ̀ èmi ni pátì Olúkẹrẹ èmi ni pátì ògùgà Oh, we should see ourselves as one Ikere, a united Ikere, so that development á lè kọ́ mi. Tá a bá ti unite, àlàáfíà á jọba, ó ṣe yẹ kó jọba. Tí àlàáfíà bá ti jọba, ó ti dájú pé ìlọsíwájú á bá ìwà So ìmọ̀ràn mi ni wípé kí gbogbo wa ṣe ká fìmọ̀ wa ṣọ̀kan ká gbàgbé ẹlẹ́yàmẹ̀yà ká gbà wípé bọ́lọ́run ṣe dá wa nílùú kẹrẹ́ láṣẹ wa ká dẹ̀ ṣera wa nìkan ṣoṣo ká gbàgbé ẹnìkan wò ẹnìkan lọ́jà ẹnìkan wò kékeré ìkànnì gbogbo ìkẹrẹ ìkànnì àdìbò máa jẹ títí láì láì lábàrà náà. ẹ ṣeun sá. bákan náà gbogbo àwọn ọmọ wa tó wà láùsáìdì à ń bẹ̀ wọ́n ń sún wọn lé sí i ká mẹ́ẹ̀ṣù òkèèrè let them come home kọ́ wo tí ó ń jẹ àwọn ọmọ wa níyì àtọ́lọ́run dẹ̀ ti gbé wọn ga débi tó ti lè fi ṣe nǹkan láti tù wọ́n lára láti láti ràn wọ́n lọ́wọ́ láti gbé wọn ga kan wálé kan dalẹ̀ iṣẹ́ lẹ̀ àwọn kan tó lè mú mi ilé làbọ̀ sí mi oko tuntun láwùjọ dáadáa ò sí ìlú tó lè wà kó dàbí ìlú ẹ nowhere you can be in the world that will be like your home ẹ̀yẹ òrìà ulé ulé lẹ́yìn kí gbogbo ra káàrò ká wálé sí ká lè wá tún ilé ṣe. finally gẹ́gẹ́ bí ìmọ̀ràn mi a ní ọdún kan tá à ń ṣe ní kẹrẹ tá à ń pè ní ọdún olóṣùtà àti ń ṣe ọjọ́ pẹ́ẹ́ tí gbogbo wa ní kẹrẹ bá unite together ká gbé ọdún yìí lárugẹ ó tó gbogbo ìlú wa jẹ hmm. ní tourism lẹ́ẹ̀kan lọ́dún tá à ń ṣọdún yẹn tá a bá ṣe tí ìlú wa bá unite gbogbo wa kórìpọ̀ tàjọ gbà ti ta gbárùkù ti ọdún yẹn ó tún àwọn ọmọ ìlú jẹ títí tá a tún fi máa ṣe nítorí both foreign exchange everything gbogbo ẹ foreign exchange gbogbo ẹ là ń wọlé sí ìlú yìí ká lè jẹ́ kí lọ síwájú kó túbọ̀ ṣe kẹ́lẹ́ gbọdọ̀ tún ẹ̀ gbà wá ilé ìlàwọ̀ ìmọ̀ràn fún gbogbo ọmọ ìkẹrẹ́ lápapọ̀ and Èkìtì lápapọ̀ ìmọ̀ràn mi sí wọn ni wípé you don't change your wedding team You don't what? You don't change. Ewu ní I do lẹ́ẹ̀kan mo ti sọ́nù ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan àní máa sọ̀rọ̀ ìjọba public. Ìjọba tá a ní state presently is such a reliable government that is bringing pros uh, pros eh, prosperity to Ekiti state. And it's the combination of two. Dr. Biodun, I mean, Ibanji and Chief Mrs. Afuye, who is a native of Ikere. I think the combination of the two presently is the best for us Presently. Olùtọ́ So ìmọ̀ràn fún àwọn ọmọ Èkìtì ni pé ká túbọ̀ gbárùkù tì wọ́n ká fẹ́ lẹ́yàmẹ̀yà òṣèlú lẹ̀ ìlọsíwájú Èkìtì ká jẹ́ kó jẹ wá lógún kí ohun rere tí ó ti ń ṣẹlẹ̀ kó túbọ̀ máa ṣe kẹlẹ̀ kó túbọ̀ máa ṣẹlẹ̀ ẹ ṣeun kábíyèsí a máa rí yín bàtà. bọ̀dọ̀ bí ọmọ nàìjíríà. ọmọ yorùbá sà ọmọ yorùbá kó tó dé ìkànnì jẹ́ ìmọ̀ràn mi fọ́mọ yorùbá ni wípé ká mọra wa ní yorùbá pé yorùbá ni wá ká tó jẹ́ nàìjíríà àwọn tá a fi ń jẹ́ yorùbá ká má jẹ́ ó tọwọ́ wa bàjẹ́ hmm. ìwà wa ìṣe wa àṣà wa níbi aṣọ wíwọ̀ níbi oúnjẹ jíjẹ níbi ìrìn àwọn tá a fi ń jẹ́ yorùbá tá a fi yàtọ̀ ní ká má jẹ́ kó tọwọ́ wa bàjẹ́ kí á make sure wípé yorùbá next wa yẹn a túbọ̀ ń bring unity sáré ara wa dẹ̀ ká dẹ̀ máa rántí ẹ̀ ní gbogbo wa wípé yorùbá ni wá ká tó jẹ́ ọmọ nàìjíríà. ẹ ṣe kábíyèsí a máa rí yín bá sí. fún nàìjíríà gbogbo ara mọ̀ pé ìlú dáa báyìí gbogbo ara mọ̀ pé ìlú dáa ṣùgbọ́n ìmọ̀ràn fọ́ọ̀mù nàìjíríà ni pé. People believe in prayer, but prayer does not solve much problems. Hmm. You have to be proactive. Take decisions. It then you can solve your problems. So if mi fún wa ni pé ká gbá wọn tìjọba yìí. Ká criticize wọn in a positive way. I want to ń ṣe tí tell tẹ́ Kama máa sọ ká máa sọ ká máa mọ̀ ṣùgbọ́n ká má máa ṣépè fún nàìjíríà mọ́ tó o bá ti ń ṣépè fún ìlú ẹ ibo ló fẹ́ lọ kò síbi tó lè lọ dàbí ilé yes ìjọba lè máa wo àwọn ó lè máa ṣe àwọn ohun tí yóò dùn mọ́ wa ṣùgbọ́n ká máa gbé nàìjíríà ṣépè advice criticism àwọn tá a ran àwọn tó wà lórí ìjọba lọ́wọ́ láti lè máa ṣe ń fẹ́ nìyẹn. èpè ìbànújẹ́ lápò máa ń bá wa lórílẹ̀ nàìjíríà so ká jọ let's cooperate with government advise government criticize them where where they is the need but positive criticism but we should stop raining causes on our land. Thank you. Ẹ ṣe gan-an. Amarimba ẹ bá mi ṣe kábíyèsí o. fídíò náà ni ẹ ṣe wò tán yẹn o ẹ̀yin olólùfẹ́ mi ẹ rí i pé ọ̀rọ̀ jábọ́ lẹ́nu bàbá yìí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ̀yin náà bá rí tẹ́ i pé ó kàn yín nínú fídíò yìí ẹ jọ̀wọ́ ẹ bá wa fi sábẹ́ comment section so that àwọn tó bá tún wá wọlé láti wo fídíò yìí á lè yé wọn ohun tẹ́ ẹ sọ ẹ ṣe mo dúpẹ́ o tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ máa bá fídíò wa pàdé orí ètò ẹgbà yìí yẹ̀wò ẹ bá wa dá sí ni o níbi tá a ti máa mú fídíò wa tẹ́yìn náà ti máa wò tẹ́ ẹ wò pé n tí mo rí ń bẹ̀rí tẹ́ ẹ máa sọ jáde orí ètò náà rèé o ẹ bá wa gbétò yìí lárugẹ ẹ bá wa ṣíà ẹ gbogbo àwọn ènìyàn wa kí wọ́n lè mọ bó ṣe ń lọ ní orílẹ̀-èdè location four one nine àtàwọn nǹkan tí a torí rẹ̀ ń sọ wípé a fẹ́ gba orílẹ̀-èdè wa ẹ ṣé mo dúpẹ́ o oòdùà gbè o kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ ṣeun.